Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣe ṣáláfíà lábá yín. Lórí ọ̀rọ̀ ikú Mohbad, update ẹ̀ la mú wá fún yín. Bí a ṣe gbọ́ ò, Portable ó jáde o, Ọmọlálọmí ó sọ̀rọ̀ nípa ẹni tí ó ṣe ikú pa Mohbad o. Ẹ jẹ́ ká jọ gbọ́ update yìí. Ó ní àwọn tí wọ́n ò nífẹ̀ẹ́ sí bí Naira Marley èyí tó jẹ́ ọ̀gá Mohbad tẹ́lẹ̀ ó ní àwọn ni wọ́n pa olóògbé Mohbad o láti fi dá wàhálà sílẹ̀ sí Naira Marley lọ́rùn ó ní bí òun ṣe rí ọ̀rọ̀ yẹn ni pé Mohbad dalẹ̀ Naira Marley ni ó ní nítorí ẹ̀ ni àwọn ọ̀tá Naira Marley ni wọ́n ṣe fẹ́ fi ọ̀rọ̀ ikú Mohbad kọ́ lọ́rùn ó ní òun tó ń jẹ́ ọ̀gá olórin òun lòun máa ń gbìyànjú láti fa àwọn olórin kéékèèké sókè so, um ẹni tó ń sọ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ fún yín òun ni Portable ọmọ ó sọ ní orí um social media ibẹ̀ ló ti sọ gbogbo ọ̀rọ̀ yìí ó ní gbogbo oore tí um, um, Naira Marley àti Naira record tí wọ́n ṣe fún olóògbé ó níṣe ló fi ẹ̀sán ló fi ó ní kó fi oore mọ olóògbé eh, Naira Marley o ọmọ Ọlálọ́mí ló sọ gbogbo èyí o ó ní ṣe ló kúrò lọ́dọ̀ Naira Marley ló wá lọ sọ́dọ̀ àwọn ọ̀tá Naira Marley ó wá ń bá wọn ṣọ̀rẹ́ ó ní so ó ní àwọn ọ̀tá tí ó dẹ̀ lọ báyìí náà àwọn ni wọ́n fi ẹ̀hún ikú tí wọ́n fi pa á Wípé so wípé bí ìgbà tó jẹ́ pé wọ́n kàn fẹ́ dá wàhálà sílẹ̀ sí ọrùn Naira Marley ni. Ó ní oore ló ṣe fún olóògbé o tí wọ́n fẹ́ sọ di ibi mọ́ lọ́wọ́ wípé òun kọ́ ló pa Mohbad o wípé ó ṣe oore fún Mohbad ni. Ẹ̀yin èèyàn ilé ṣẹ̀ mo pe a tí ń bá ọ̀rọ̀ update ikú Mohbad lọ, a ti ń bá kiri látijọ́ yìí tí a sọ fún yín wípé oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ um, a tún wá gbọ́ ọ̀rọ̀ kan lẹ́nu um, Sam Larry mo fẹ́ kí ẹ̀yin èèyàn kẹ́ lísìn sí ọ̀rọ̀ yìí. ó ga ó ṣàbò live ẹ̀yà àtìmọ̀ ẹ̀jẹ̀ àwọn agbádùn lọ́kọ̀ máa rí fúláyà tó bá tó bá tó bá tú ẹ lórí social media. láti mọ̀ ẹ̀jẹ̀ àwọn agbádùn lọ́kọ̀ máa rí fúláyẹ̀ tó bá tó bá tó bá tú ẹ lórí social media ẹ ẹ wà á dẹ̀ sí kí ni ó mọ̀ on God no cap ó ṣáà mọ̀ pé inú fíìmù lòkú máa ti yọjú séèyàn ní live ló ṣáà ti mọ̀ ẹ̀jẹ̀ àwọn agbádùn lọ́kọ̀ máa rí fúláyẹ̀. ọ̀rọ̀ Sam Larry lẹ ti gbọ́ yẹn o ọ̀rọ̀ tó sọ ẹ̀rí pọ́nbélé ni wọ́n máa fi lò nílé ẹjọ́ e So mo ní kí n mú àwọn update wá fún ẹ̀yin ènìyàn léni kí a mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nítorí wípé àwọn èèyàn ní pé ọjọ́ tí olóògbé kú gangan ló deliver ọ̀rọ̀ yẹn sí orí afẹ́fẹ́ wọ́n ní bó ṣe wá deliver ọ̀rọ̀ yẹn sí orí afẹ́fẹ́ wọ́n ní ó wá lọ sáré parẹ́ wọ́n ní ṣùgbọ́n àwọn èèyàn ti gbé ọ̀rọ̀ yẹn ẹ mọ̀ pé téèyàn bá ti post anything sí orí afẹ́fẹ́ ó máa ń wo orí fóònù ó máa ń worí fóònù ọ̀pọ̀lọpọ̀ wọ́n ní ṣùgbọ́n bó ṣe ti wá parẹ́ wọ́n ti ṣí àì wọ́n ní so kò lè kò sí bó ṣe fẹ́ delete ẹ̀ mọ́ ká ní kán tó ṣí àì ló ti delete ẹ̀ ni kò bá rí delete so ní ìsìn ọ̀rọ̀ tó máa tún lò ẹ̀rí tó máa lò nílé ẹjọ́ nìyẹn ẹ̀yin èèyàn kò jẹ́ bó ti jẹ́ a ti gbọ́ wípé November seven ni wọ́n fi ìdájọ́ mi sí èyí tí wọ́n ní pé wọ́n máa pe gbogbo àwọn suspect wá sí ilé ẹjọ́ corolla èyí tó wà ní ìkòròdú ní èkó tàbá tún gbọ́ any update a máa jẹ́ kẹ́ gbọ́ ẹ ṣé o ẹ̀yin èèyàn please share this video justice for mohbad justice for mohbad justice for mohbad god bless you.